tí yorùbá bá dá dúró ṣé a lè ṣèjọba ara wa àti pé ṣé n ta ní nílẹ̀ yorùbá sótó wa gbọ́ bùkátà ara wa gẹ́gẹ́ bí orílẹ̀ hmm, a rí i pé kò sí ní tó ní advantages tí ò ní disadvantages bọ̀n tá a máa check bẹ́ẹ̀ ni wípé ṣé disadvantages tá a máa rí níbi kíní yìí ṣé kò pọ̀ ju advantages lọ bọ̀n tá a máa wá wò ni pé advantages tá a máa rí nípa tá a bá dá dúró ni wípé àwọn èèyàn wa kọ̀ọ̀kan tí wọ́n bá ti wà ní olórí tí wọ́n bá ti wà níbi olórí olórí a rí i pé gbogbo ibi tí ó ti yẹ kí àwa náà ká dìtẹ́tì ibi tó yẹ ká ti rí epo a wá ibi tí àwa náà ti rí epo a wá ibi tí gold wà nílẹ̀ adúláwọ̀ yìí tí wọ́n bá gbé àwọn dictating machine jáde káàkiri gbogbo oríko káàkiri gbogbo ìlú nílẹ̀ adúláwọ̀ àárí ibi táwa náà ti rí ibi tépo wà dáadáa àti ibi tí gold wà tí ó jẹ́ àwọn nǹkan kọ̀ọ̀kan tí yóò mọ owó wọlé fún àwa dúdú náà. ẹ ṣe ẹ tẹ bá wò jẹ ká wò gẹ́gẹ́ bí àwa gan ilẹ̀ Yorùbá wa ara gba ọmọ Oòduà ṣé ẹ rò bí ẹnu wa ṣọ̀kan lájà pé kí á ní adarí rere gan tá a bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè sáwọn adarí wa yìí sí òtún ní dàbí pé wọ́n tún máa darí wa gẹ́gẹ́ bí ibi tá a ti sá kúrò. ẹ ẹ n tó máa ṣẹlẹ̀ ni pé kò lè rí bẹ́ẹ̀ torí pé yóò jẹ́ àwa ara wa náà ni òṣèlú àwa ara wa àwa dúdú ni. àwa tí a bá dẹ̀ fẹ́ fira wa sí ipò kankan yẹn á rí i pé tó bá ti di pé àwa dúdú yìí ti dá dúró lọ́tọ̀ àwọn ọ̀dọ́ náà á lè gbéra láti lè jẹ́ kí àwa náà lè mọ wà nínú ipò kọ̀ọ̀kan níbi tí ọ̀dọ́ bá dẹ̀ ti wà á rí i pé gbogbo nǹkan bá fẹ́ ṣe níbẹ̀ gan àwọn ọ̀dọ́ ò ní lè gbà fún wọn láti lè jẹ́ pé kí wọ́n tẹ ojú àwa ọ̀dọ́ mọ́lẹ̀ láti lè jẹ́ kí wọ́n yàn wá jẹ. ẹ̀sìn orúkọ yín lẹ́ẹ̀kan sí. ẹ Rasheed Òjó lorúkọ mi ẹ̀yin náà sì ń rí bẹ́ẹ̀ sẹ́yìn náà wá fara mọ́ kí yorùbá dá dúró. ẹ nígbà táwọn ọmọ yorùbá lẹ wa tó wà ní olè òkèèrè táwọn náà ti ṣèwọ́de tí wọ́n ti ṣe káàkiri wọ́n ti sọ̀rọ̀ pé àwọn fara mọ́ kí yorùbá dá dúró àwọn náà fara mọ́ kí ló dé. tí yorùbá bá wá dá dúró báyìí ṣe rò pé kò ní í fa wàhálà kò ní í síjà kò ní í síta. ẹ kò lè fa wàhálà pọ̀ náà wàhálà sì lè wà náà torí àwọn ibo tó ti ń ṣe láti ẹjọ́ yìí náà wọn àti ìròmìnira òun gbà débi dé káwá yorùbá tó adé lánàá ká sọ fún afẹ́ gbà nílé tàbá wá ní. láàrin àwa Yorùbá gan. ìyẹn tiẹ̀ di dandan kọjá wà lálẹ́. Yorùbá eh, eh, Èkìtì ọ̀rọ̀ pa àwọn làwọn sà ọ̀sán wọn sọ pé Ìjẹ̀bú wọn sọ pé kí wàá solúsọ̀ tẹ Yorùbá yẹn. dídádúró eh, yẹn ìrọ̀ ìpẹ̀rẹ̀pọ̀ la lè fi la fi sí torí pé táwọn ọ̀bẹ́dẹ́ wà sí rẹ̀ pọ̀ wàhálà ńlá ni ìrẹ̀pọ̀ náà lè yan fi ṣe gbogbo nǹkan torí kọ̀sọ̀gbọ́n àwọn ekiti á lè pé kan ni àwọn ìjẹ̀bú á lè pé ah, làwọn ni àwọn ọ̀yọ́ náà lè pé ẹ ṣùgbọ́n ti fi rẹ̀ pọ̀ sí gbogbo tá a tá a tá a fẹ́ yóò tó a lọ́wọ́ tá a sì ní tá a ní tá a nígbà kan ẹ tó bá ti bọ́ bẹ̀ ó ti bọ́ bẹ̀ nìyẹn ká sì ká gbárùkù tì ọlọ́run pé kó wọn bọ́ bẹ̀ nìyẹn kọ́lọ́ yàn fún wa tó bá wò gan tó bá padà lọ fún wa ní Odùduwà Republic ṣé ẹ lérò pé a ní èròjà tàbí nǹkan ìṣúra alájọpá náà mọ darí ara wa gẹ́gẹ́ bí nǹkan àmúṣọrọ̀ ara jẹ́. àwa gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwùlẹ̀ ní nǹkan tó pọ̀ tó pọ̀ gẹ́gẹ́ bí èso ọ̀pẹ èrè oko tá a gan tá a ní lọ́dọ̀ wáyé ó tó wàá jẹ láàyè ọ̀tọ̀. bẹ́ẹ̀ ni tẹ bá rò pé tó wá jẹ tó padà lọ tó wá jẹ ńkọ́ tá a lè ti pín sẹ́yìn pé òní yóò ṣòro láti darapọ̀ padà. bẹ́ẹ̀ ni àwọn ìjọba wa náà lábẹ́ kan tó ṣe kí ni kan tó sọpọ́ọ̀tì wa lórí nǹkan tá a bá ní tá a lè mọ sọ̀rọ̀ orílẹ̀-èdè tiwa náà. orúkọ yín lẹ́ẹ̀kan sí. olùwàṣeyẹ sp.